alágírí bàbá bùkè wọn máa gbé ọ̀gá ẹ̀rù jẹ̀jẹ̀ tí bẹ̀rẹ̀ tí òkú pa ọ́ ayérayé ayérayé nínú I'm Apalagos That is okay. That is okay. step away. fẹ́ yọ ká bá ṣe fi ọpẹ́ fún Jésù ọba tó pọ̀ nípa agbára just begin to exalt the Lord right now just begin to magnify the over God ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan gbogbo ìgbà tí èèyàn bá wá síwájú Ọlọ́run tí èèyàn ní àǹfààní yẹn àti wá ké pé orí ọ̀fẹ́ ńlá ni so let us thank him let's worship him let's thank him. Let's worship Him. Let's give that thanks to the Lord. Ẹ ká fi ọpẹ́ yẹn fún Olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé. Ẹ ká fi ọpẹ́ fún Olúwa torí pé ó ṣeun torí pé àánú rẹ̀ dúró láéláé. Ọba tó gbà lọ́wọ́ ọkàn tó gbà lọ́wọ́ òṣì èyí tó sì gbà lọ́wọ́ ìyà. Somebody lift your voice bless him. Kí àkọ́kọ́ gbé Ọlọ́run ẹ̀ga kó yìn ín jésù mà ṣe o onítọ́jú ayé mi ò ṣe onítọ́jú ilé mi ò mà ṣe adó ti ayé ẹni ò mà ṣe o jésù ò ṣe ní gbogbo ọ̀nà let's lift our voice bless him ẹ ká gbé ọlọ́run ga dúpẹ́ lọ́wọ́ jésù yìí jésù ò ṣe o jésù ṣe o jésù ṣe thank him dúpẹ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ rẹ wọn gbé ọlọ́run ga pápátá wọn gbé ga ní ìwà mímọ́ rẹ̀ sẹ́ olùgbà ló mà ṣe ẹni mọ Ísírẹ́lì òṣè Jésù òṣè owó tó pọ̀ ní pàtàgbára òṣè somebody lift a voice bless him right now kẹ́nìkan gbóhùn ẹ̀ sókè kó yìn ín pẹ̀lú orí ọ̀fẹ́ kó yìn pẹ̀lú àánú jésù ṣe olúwo ṣe fún iṣẹ́ ìyanu rẹ olúwo ṣe fún iṣẹ́ ògo rẹ olúwo ṣe fún iṣẹ́ ìwà rẹ lórí ayé mi olùgbà ló máa ṣeun olùgbà ló máa ṣeun ẹni máa Ísírẹ́lì ò ṣe ìwọ tó pọ̀ nípa ti agbára ò ṣe ó gba lọ́wọ́ máa ṣe olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbo ọlá nítorí ìwọ ni ó dá ohun gbogbo olúwa ìwọ ni ó yẹ. Let's lift our voice and thank him ẹ ká gbóhùn wá sókè ká yìn láàárọ̀ yìí ọba tó jẹ́ kó ojúmọ́ rí mọ́ bọ́ ọba tí òjò bẹ́ ọba tí òjò dàrú let's lift our voice and give that praise to the Lord ẹ ká fi ọpẹ́ fún Ọlọ́run yìí torí pé ó ṣeun thank him for your life thank for the journey of your life ọba tó dúró tì ọ́ ọba tó bá ọ gbẹ́rù rẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù ṣe kábíyèsí ṣe thank you holy spirit thank you baba o ṣe ẹ̀mí olúwa. woman. Jésù ṣe ní gbogbo ọ̀nà lórí ayé wa let's lift our voice and thank him thank him thank him. Jésù mà ṣeun Jésù ṣe Jésù ṣe. jésù mà ṣe ó ṣe bàbá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alàyèsẹ́ kábíyèsí ó ṣẹ kábíyèsí ó mà ṣe ó ọba tó pọ̀ ní pàtàgbára ọba tí òrùjú tì ọ́ jésù ṣe ọba tó ní pé ìlérí yóò ṣe dandan mọ́ ọ lára ọba tó wá pé ìlérí dandan yóò ṣe mọ́ ayé rẹ lára lift up all hands and give that thanks to him dúpẹ́ ọba tó wá pé ìlérí yóò ṣe mọ́ ayé rẹ lára pé ìlérí ayọ̀ yóò ṣe mọ́ ọ lára Thank Him, give Him praise, exhort Him, magnify Him, give the Lord the praise wherever you are. Ẹyin Olúwa, torí pé ó ṣeun, nítorí pé àánú rẹ̀ dó láéláé. Thank you, my Father. In Jesus' name, we pray. Ẹ ká sọ fún Ọlọ́run. Bá ní gbogbo ṣẹ̀ sí ọ bàbá, Olúwa dárí àṣírí èmi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Daddy, forgive my sins. Ẹ̀jẹ̀ rẹ kó pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Let your, let your blood wash away my sin. I acknowledge myself before you. Mo mọra mi níwájú ìwọ Ọlọ́run alààyè yìí o. I acknowledge my sin. Mo mọ ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run. Àìgbọ́ràn, àìtẹríba fún ọ, àìṣèfẹ́ rẹ tó, àtẹ̀lé ọ̀rọ̀ rẹ. Gbogbo ẹ̀ṣẹ̀ náà ni àdáríjọ́ ọmọnìkejì. Ó yá sọ fún Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ mi rèé jésù dáríjì mí olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ ẹ̀ṣẹ̀ mi lónìí bá ń wẹ gbogbo àṣídídé mi nù wẹ gbogbo àbáhàn mi nù ọ̀rẹ́ kò fọhùn sọ ayé mi let your word speak to my life ọ̀rẹ́ kò fọhùn sí ilé mi let your word speak into my home ọ̀rẹ́ kò wọnú ayé mi lọ let your word enter into my life ọ̀rẹ́ kò wọnú iṣẹ́ mi lọ làpárò máa tó tó tó lè máa kó sodo yaba lè prendo túkẹ́ lè máa káàtì lè bòhùn ẹ bí orúkọ jésù kí ọ̀rọ̀ rẹ̀ kó sọ̀kalẹ̀ wá ọ̀rọ̀ rẹ̀ kó wọnú ayé mi lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ gbé ayé mi sókè ó yá ó yá ó yá ó yá lè prendo degaba ọ̀rọ̀ ọlọ́run kó wọnú ayé rẹ ni ní orúkọ jésù olúwa rán ọ̀rọ̀ rẹ sí mi rán ọ̀rọ̀ rẹ sí ayé mi ó lọ kí ayé mi kó gba ìmúláradá o ní orúkọ jésù lọ́wọ́ àìsàn gbogbo ìkéèlì máa kó pradàgàbà ó lọ kí ọ̀rọ̀ mi kó ní àtúnṣe ìka délé máa kàtẹ in Jesus name we pray képo olúwa ẹ sọ fún ọlọ́run ọlọ́run mo gbé ojú mi sókè sí ìwọ ọlọ́run ìwọ àpátaráyé ìrànlọ́wọ́ kó jáde fún mi ibi tí mo gbójú sókè sí ọ̀dọ̀ rẹ ní bàbá ìrànlọ́wọ́ kó jáde fún ayé mi let that be help for my life olúwa jẹ́ kí ìrànlọ́wọ́ jáde fún mi níbi tí mo gbójú sókè sí ọ̀dọ̀ rẹ mo gbójú mi sókè sí olúwa jẹ́ rí ìrànlọ́wọ́ gbà ẹ fi àánú pàdé ayé mi have mercy on me ẹ jẹ́ rí àánú ìwọ ọlọ́run let me have the mercy of your God àánú ọlọ́run sọ̀kalẹ̀ wá o let the mercy of God enter into your life ẹ pe orúkọ jésù bí tẹ wá sẹ́ méjì àánú olódùmarè kó máa bọ̀ wá ní ọ̀nà yín gbogbo ní ayé yín gbogbo lórí iṣẹ́ yín gbogbo ẹ pe orúkọ Jésù ìwà àánú ńlá látòkè ọ̀run wá mercy from above mercy from above mercy from above mercy from above ìwà àánú látòkè ọ̀run wá ètèlí màkó parúsàtè ó yá dàpọ̀ mọ́ ayé mi dàpọ̀ mọ́ ọ̀nà mi dàpọ̀ mọ́ iṣẹ́ mi àmọ́ náà bẹ̀rẹ̀ sí béèrè fún àánú láyà ìwà àánú ọlọ́run wọlé wá o ní orúkọ jésù ìwà àánú ọlọ́run wọlé wá o lórúkọ jésù ìwà àánú ọlọ́run wọlé wá o lórúkọ jésù ìwà àánú ọlọ́run wọlé wá o lórúkọ jésù ìwà àánú ọlọ́run wọlé wá o lórí iṣẹ́ mi lónìí àwọn ọlọ́run gbàdúrà sẹ́ kí àánú ńlá kó wọlé wá kí àánú ọlọ́run kó wọlé wá kí àánú ọlọ́run kó wọlé wá let the mercy of God enter into your life kí àánú ọlọ́run kó wọnú iṣẹ́ rẹ lọ kó wọnú ọ̀nà rẹ lọ kó wọnú ilé rẹ lọ ó yá béèrè fún àánú yẹn ọwọ́ àánú máa bọ̀ ọwọ́ àánú máa bọ̀ ọwọ́ àánú máa bọ̀ ẹ pe orúkọ Jésù ọwọ́ àánú wọnú ilé mi ọwọ́ àánú wọnú ọ̀nà mi bè fún ọwọ́ àánú ọlọ́run the hand of God for mercy the hand of God for mercy ọwọ́ àánú ọlọ́run wọnú ayé mi wọnú iṣẹ́ mi wá. Borúkọ Jésù dada. In Jesus name we pray for agbára rẹ ṣe tèmi o. Fagbára rẹ ṣe tèmi. Fagbára rẹ ṣe tèmi o bàbá mi. Fagbára rẹ ṣe tèmi o. Kó dára fún mi láyé kó dára fún mi lọ́rùn orí mi kò yẹ fún gbàlàfà gbàrà rẹ̀ ṣe dì. yanjú ọ̀rọ̀ ayé mi sẹ́ gbogbo tí mo gbé wá síwájú rẹ lónìí gbogbo tí mo bẹ̀bẹ̀ fún níwájú rẹ lónìí gbogbo tí mo képe ọ níwájú rẹ lónìí ẹ pe orúkọ Jésù masoto prenda katoli matayaba mayele makusodoli maketelebo ẹ pe orúkọ Jésù Ọlọ́run Ísírẹ́lì fi ọwọ́ agbára ńlá rẹ yanjú ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí ayé tèmi náà kó yẹ fún ìgbàlà ìgbàlà láti rí ọmọ bí ìgbàlà láti lọ́kọ ìgbàlà láti ṣàṣeyọrí o ìgbàlà láti ṣoore láyé ó dá kí wọn náà rí tìyẹn ṣe ó dá kí ayé yín náà kó rí kíní yẹn mú ẹ pe orúkọ Jésù fi agbára ẹ yanjú ẹ bàbá fi agbára ẹ yanjú ẹ gbúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa Pastor Femi God bless you sir thank you. And thank you very much for allowing us to be on your platform. Hallelujah. Pastor Femi Tewogbope. God bless you, sir. Ẹ porúkọ Jésù, Olúwa agbára yanjú ọ̀rọ̀ mi. Olúwa agbára yanjú ọ̀rọ̀ ayé mi pátápátá. Gbogbo agbára tó ní kò ṣeé ṣe. Gbogbo ipá tó lóun ò ní gbà fún mi. Pé àníṣe bí màá ṣe bá lọ nìyẹn. Mo ní tí ayé bá sọ fún yàn pé pé èèyàn á ṣe bá lọ téèyàn ò bá ní ọlọ́run pẹ̀lú ẹ̀ bó ṣe máa bá lọ nìyẹn kò sóhun tó máa yẹ o ẹ gbàgbọ́n yẹn sọ yẹn tí ayé bá sọ pé bó ṣe máa bá lọ nìyẹn tí ò ní ọlọ́run pẹ̀lú ẹ̀ kò bẹ́ẹ̀ lẹ́lú ẹ̀ á ṣe bá lọ o torí pé àwọn òfin ọ̀rá wọn fẹ́nu sọ lásán nìkan ìmọ̀ kí hàn tiẹ̀ fẹ́nu sọ nǹkan lásán ẹnu rẹ gán láṣẹ lẹ́nu torí pé ọlọ́run sọ pé life and death upon your tongue mélòó mélòó ẹ tó tún tọ̀ nǹkan lásì ẹ o pe orúkọ Jésù ẹ jẹ́ ó é ṣe make it possible ẹ jẹ́ ó é ṣe fún ọ̀nà mi láyé kó ṣe rere o ẹ jẹ́ kó ṣe fún ayé àwọn ọmọ àmì náà kó gbáre ẹ gbé mi dìde ayé mi ò gbúdọ̀ rákòrò mọ́ ẹ gbé mi dìde ó gbúdọ̀ tún ìran mọ́ ní orúkọ Jésù ẹ gbé ayé

fi agbára rẹ ṣe tèmi olúwa mi fi agbára rẹ ṣe tèmi olúwa mi fi agbára ńlá rẹ ṣe lanu kò gbàdúrà ni ọ̀rọ̀ lónìí fi agbára ńlá rẹ ṣe ní orúkọ jésù gbogbo ọ̀nà tí gbogbo ọ̀nà tí ayé lé ní orúkọ jésù ẹ kristi orúkọ jésù. olúwa mú èèyàn bíi fáráwò ayé mi kó gbogbo ẹ tó ní wò ní jẹ́ o lọ èèyàn bíi fáráwò kò jẹ́ pé ìwọ gan ló tiẹ̀ tún sọ fún ọlọ́run gan ló sọ pé kó jẹ́ kó lọ ó dá tàbí ọlọ́run yẹn tó máa ń jẹ́ kó ń sẹ́ kó lọ èèyàn bíi fáráwò tọ́lọ́run sọ fún pé kó jùlẹ̀ pé pọ́lọ́wọ́ tí bọ́tà rẹ sọ̀rọ̀ kò gbọ́ ní pé ọlọ́run ti bọ́tà ọ̀tà àìmọye ọ̀tà tọ́lọ́run ti bá sọ̀rọ̀ ìwà á dẹ̀ fẹ́ ọmọ yẹn lẹ̀ mí o <laughs> ah láyéláyé mi lè filẹ̀ ah, ọlọ́run ọlọ́run sì rú ni gbàdísípárò sọ fún fa tó sọ fún ọlọ́run pé òun ò lè fẹ́ àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ọlọ́run òkúkú dági mọ́ lórí kíákíá ó wò ó rọ̀gbà ah, tún lọ sọ fún sẹ́ Mósè lọ sọ fún mo ní kó eh, ó dá lọ fi àmì báyìí hàn fún bẹ́ẹ̀ tó bá tún rí eléyìí bóyá a gbọ́ ṣùgbọ́n ó ti sí ọkàn rẹ̀ lé fún ìparun àwọn kan wà bẹ́ẹ̀ àwọn èèyàn ìjẹ́ àwọn èèyàn ẹ̀ka ni wọ́n ti bẹ́ èṣù múlẹ̀ kò sí ìyípadà fún wọn mọ́ their soul has been sold wọ́n ti ta ọkàn wọn fún èṣù bẹ́ẹ̀ ni kò rí èèyàn bẹ́ẹ̀ kò nẹ́mi ìdáríjì èṣù ò ní ìdáríjì lọ́wọ́ o èṣù pa pé èṣù ó fìyà jẹ olú ẹ̀ ó na olú ẹ̀ wá pé ìyà tó ti jẹ yìí ó ti tó ó wá máa lọ má wọ̀ọ́rì ah, ó ti fìyà jẹ tó ó ti dààmú tó ah, ẹ̀wọ̀n ọdún tẹ́ ń bà fà ọdún ìtúpẹ́ jù ó yẹ jẹ́ ó máa lọ láéláyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọlọ́run ló ní ìdáríjì lọ́wọ́ ó ní ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ kí a lè máa bẹ̀rù rẹ̀ èṣù ní ìdáríjì kò sí bó ṣe lè tú lójú tó ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ kó ń nǹkan kan fẹ́ lómi ìyẹn lóyún tó ń ṣe tíì náà kò ju ọlẹ̀ ẹ jẹ́ kí n bíbélì pé kó má ṣe lọ má ṣe lọ torí ibi tí ìṣẹ́gun rẹ wà nìyẹn ẹni tí ọlọ́run bá ti fi hàn pé ní èèyàn kà báyìí ni pé ẹni báyìí ló wà ń bẹ̀ tí o mọ̀ ẹ̀ tó bá béèrè òun rí ni kò fún wọn tó bá béèrè omi kò fún ó ní by doing this òjò iná ni yóò sọnù ẹ yóò sọnù ẹ ẹni tó bá gbówó gidi gan kò ní ná owó yẹn kò ní ná owó tó fún yẹn kò ní ná sórí ara ẹ̀ because ó mọ̀ pé tóun bá na ọ̀rọ̀ ọ̀rọ̀ ti there is nothing can change it the word of God has been settled about that pé tí ọ̀tá rẹ tó bá ní ọ̀tá fún lómi mu <laughs> ẹ rò pé kò ṣiṣẹ́ ó ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ni so ó máa ṣiṣẹ́ is hundred percent working ó ní kó o fún ní omi mu ó ní kó o fún ní kó o fún ní ogun tó yẹ kó o fún ó ní by doing this òjò náà ń bẹnu ẹ̀ òwúrọ̀ òjò náà sórí ẹ̀ ni torí ìgbà tó bá pé olúwa gbẹ̀san lẹ́yìn ìgbà tí mo tó fún ẹ ní gbogbo eléyìí ó ti ń ṣe eléyìí fún ẹni tó bá gbowó kò ní náà o <laughs> torí mọ̀ pé iná ó jòun ẹ gbé orúkọ Jésù ó yá mú kú alágbára tó ní kò sí ọ̀nà fún ìran mi pé ìran mi ò lè débẹ̀ báyọ̀ ọmọ mi ò lè gba eléyìí alágbára tó ní kò sí ọ̀nà alágbà tó ń da ọ̀nà ìṣeré rú alágbà tó ń ba ọ̀nà ìṣeré jẹ́ alágbà tó fẹ́ kí n rí mi ó yẹ wọn mọ́ gbogbo ogun tó lóun ò ní gbọ́ yìí èèyàn bíi Fáráò ẹ mú kó lójú ọ̀nà àwọn ènìyàn ẹ̀jẹ̀ àwọn ènìyàn ẹ̀ka ní orúkọ Jésù ètí ń bèrè fún àṣetìnú ayé rẹ ètí ń bèrè fún àmúbọ́ fún ọmọ rẹ ìtọ́jú pé ojú kan yìí ni ó yá ó yá ó kàtó ni màkó pradagaba ẹ pe orúkọ Jésù ó yẹ mú ọ kó lójú ọmọlọ́run lanu kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gbogbo èèyàn kà tó dó ti ṣe rere mi àyà kàtàkàtà gbogbo ọwọ́ tó fọwọ́sowọ́pọ̀ ìwọ ogun lé bàbá ìwọ ogun lé ìyá èyí tó dó ti ràn mí tó lóun ò ní jẹ́ ẹ ń lọ tó lóun jẹ́ ní ṣe rere alágbá tó ní òun jẹ́ kí róore mú ẹ pe orúkọ jésù olúwa mú ọ kúrò ọ̀nà mú ọ kúrò ọ̀nà ní orúkọ jésù gbúwàdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ pe orúkọ jésù jẹ́rìí ayé mi farahàn dójú ti ọ̀tá mi olúwa jẹ́ kí rí ayé mi farahàn ẹ dójú ti ẹlẹ́gàn ayé mi ẹ má jẹ́ ọ̀tá rẹ nu ọ̀rọ̀ sọ ẹ má jẹ́ ọ̀tá rẹ àpẹ láti jà ah, báwo wá ní sísítà yẹn bẹ́ẹ̀ náà ló wà ẹ má jẹ́ kí ọ̀tá mi yayọ̀ ìṣẹ́gun lórí mi gbogbo àwọn tó sọ pé pé kò lè ṣe rere yẹn ẹ má jẹ́ kí ìtàn wọn pa lórí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wọn ṣẹ mọ́ mi lára o ẹ ń sọ pé mi lè rọmọ bímọ o ẹ má jẹ́ kí ìtàn rẹ̀ ṣẹ mọ́ mi lára ẹ má jẹ́ kí ìtàn ọ̀tá ṣẹ mọ́ mi lára gbà ẹ má jẹ́ ó ṣẹ mọ́ ọmọ mi lára ẹ já ayé mi gbà ẹ fa ayé mi òkè ó yá ó yá ó yá ìrìn àjò mi ò gbúdọ̀ já sínú ìbànújẹ́ gbogbo agbára tágbà tó ní bó ṣe lọ ló ṣe padà wá ìkòlòmọkò lìmàkó sàté ẹ bí orúkọ Jésù ọ̀run dójú tì wọ́n borúkọ Jésù ọ̀run dójú tì wọ́n ask God to shame them ask God to shame them andali mako pradagaba alágbà tó ní ti o ò lè rí nǹkan kan mú alágbà tó ti o ò lè rí nǹkan kan gbà alágbà tó ló ti o ní orúkọ Jésù ọ̀run dójú tì wọ́n borúkọ Jésù dára dójú tì wọ́n Ọlọ́run dójú tì wọ́n Ọlọ́run dójú tì wọ́n Ọlọ́run dójú tì wọ́n Ọlọ́run dójú tì wọ́n Ọlọ́run dójú tì wọ́n Ọlọ́run ní orúkọ Jésù dójú ti èèyàn kànú ayé mi ní orúkọ jésù dójú ti àwọn èèyàn jẹ̀nú ayé mi ní orúkọ jésù gbogbo ajínigbé máa yí ẹni lọ́wọ́ ní orúkọ jésù gbogbo aṣọ arí ẹni dòfo ajáregbà abarijẹ anayamako satelia lo prendo tuterete lórí ayé mi sẹ gbúàdúà lórúkọ jésù kristi olúwa wẹ orúkọ jésù ẹnìkan gbàdúà olúwa mú ẹ̀gbin ẹ̀gbin ayé mi kúrò ẹ o sọ fún ọlọ́run bẹ́ẹ̀ olúwa mú ẹ̀gàn àti ẹ̀gbin ayé mi kúrò mú kúrò sẹ́ mú ẹ̀gàn àti ẹ̀gbin ayé mi kúrò ohun táyé ń rí tó fi ní òjé èèyàn yẹn tó bá ń sọ̀rọ̀ kí ló iṣẹ́ irú ẹ̀ go àṣìdá àkílódé ṣé ṣé òwò ọmọ bó ṣe rí ṣé o ti ṣèkọrí ṣá ayé sì mọ ayé mọ bó ṣe ń sọ̀rọ̀ séèyàn ìgbà tó bá fojú sọ tó fojú tó tó o fẹ́ ká sọ̀rọ̀ mm, ṣọ́rẹ́ o mọ jókòó jẹ́ torí màá màá màá màá sọ o kí ló sì fẹ́ sọ náà kí màá màá màá wàá gbóòórùn ara ẹ̀ níbi tó wà yẹ o kí ló sì pé kí ló sì wà lára ẹ̀ tó fẹ́ gbóòórùn pàfíìmù àbẹ́wò <laughs> hallelujah ìgbó fẹ́ kó gbóòórùn ara ẹ̀ òórùn ẹ létí ìbànújẹ́ rẹ ni. ẹ̀gbin àtẹ̀gbin ayé mi dópin lónìí ẹ o apẹlínà ó ti mọ̀ dáadáa ó ti mọ̀ àkókò tó wo jùlẹ̀ fún ana ẹ o ẹ bẹ́ẹ̀ ni mo fi lè ṣe wọ ó jókòó jẹ́ nìsín ìgbà tó bá ń pín oúnjẹ yẹn gbé oúnjẹ ọtọ owó ẹ̀rẹ́ wá gbé oúnjẹ òrọ́mọ tó má bẹ́ gbé oúnjẹ owó ẹ̀ wá lọ́ọ́ máa kọ́ sọ wa ló fún wa náà ṣùgbọ́n kí mi ni first wife náà bá mi ṣe nígbẹ̀tọ́ kí ló mi ò kàn chance mi arábìnrin náà àní mo ní gbé oúnjẹ yẹn wá mo ní gbé oúnjẹ yẹn wá tó gbé fún ẹ yẹn pọ̀ ṣó yẹ gbé wá mẹ àwọn ọ̀rẹ́ mi wá ọ̀rẹ́ mi fẹ́ wá kí mi gbogbo wọn ọ̀rẹ́ ló wá ń kí ẹ jọlá tí wọn bí ọ̀rẹ́ náà ló wá ń kí ẹ o ọmọ kẹta ò sí ẹ̀yin ọmọ olóríire ẹ jáde wá <laughs> ẹ o bẹ́ẹ̀ ni bíbélì pé oúnjẹ yẹn kò ní lè jẹ mọ́ ẹ ó ti mọ àgbà tó yẹ kó fún ẹ láti mọ̀ pé màá yọ bẹ́ńkù rẹ fún ọ ní ìsìn ẹ pe orúkọ Jésù ẹ̀ka ayé mi àti ẹ̀gbìn mi lónìí. ohun tí ayé ń tọ́ka sí lórí ayé àwọn ọmọ mi gbogbo ọmọ ọmọ ẹ̀kọ́ kan ṣe ọmọ ọmọ ọmọ yẹn ọmọ ẹ̀kọ́ kan ọmọ sísà yẹn ọmọ ọmọ mi yẹn àwọn ọmọ ẹ̀kọ́ kan ẹ gbogbo ohun tó ń tọ́ka sí lórí àwọn ọmọ mi ohun tó ń tọ́ka sí lórí ìrìn àjò mi ó yẹ ọ̀run mo kó ohun tó ń tọ́ka sí lórí ayé mi sẹ́ lórí ara rẹ gangan ikanana makasa kutakada le prendo tukete le bokote ya le sondo bragadagada ó yá ó yá ó yá ọ̀run yanjú ẹ̀ṣẹ̀ ó yá ó yá ó yá pé orúkọ jésù ẹni ọjọ́ ọ̀rọ̀ mi ní orúkọ jésù masondo branda kàtẹ ó yá gbàdúrà kí ọlọ́run kó yanjú ọ̀rọ̀ rẹ lónìí mo fọ̀rọ̀ mi lọ mo ti fọ̀rọ̀ mi lọ mo fọ̀rọ̀ mi lọ ẹ pé orúkọ jésù mo fọ̀rọ̀ mi lọ ní orúkọ jésù lórúkọ dúàdúà lórúkọ jésù kristi olúwa wa mo ti fọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́ mo ti fọ́rọ̀ mi lé ọ lọ́wọ́ o bàbá mo ti fọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́ ọwọ́ rẹ dà mo ti fọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́ o bàbá ọ̀rọ̀ ayé mi ti ń fẹ́ àtúnṣe. baby. receive in the two place pé wọ́n ń na okùn yẹn láti lè wá lọ́wọ́ á jáde fún ẹ yàgà pé orúkọ Jésù Ọlọ́run gbogbo tó dàbí òkè níwájú mi àìrọ́mọ bí ti dòkè o àìrọ́mọ bí ó ti di òkè níwájú mi lónìí ó sì sọ fún ọ nípa òkè pé ó ní gbogbo tẹ bá sọ fún òkè kó ṣídìí pé yóò ṣídìí ẹ sọ fún wa àìríṣẹ́ ṣe ti di òkè iwájú mi ọlọ́run fẹ́ kó ṣídìí àìláṣeyọrí oore ti di òkè níwájú mi o mẹ́kọ̀ pọ̀ orúkọ Jésù gbogbo tó ti di òkè ní ayé rẹ lónìí ohun tó bá sọ wípé say to this mountain be thou removed and cast into the sea without no doubt in your heart tó o ṣe èméjì inú ọkàn rẹ and that thing will hearken hearken unto your voice yóò sì gbọ́ sí ọ ẹ sọ fún jésù àṣeyọrí kàdọ́bà rọ́bà kàtàkàtà lè pẹ́ndọ̀ tún kẹtẹlẹ́bọ̀ ó dẹ́ kó ṣẹlẹ̀ ìwọ ìbànújẹ́ ìwọ àṣetìtọ́ sọ́ra rẹ dòkè níwájú mi orúkọ jésù ó yá ṣídìí ìwọ ogunlẹ́ ó yá porúkọ jésù ọ̀tà ká paraba gbogbo ohun tí ayé ti sọ di òkè níwájú rẹ àríwá ìgbélú àríṣẹṣe àìnífọ̀kànbalẹ̀ ó yá o ti di òkè níwájú mi ó yá ṣídì ṣídì ṣídì ṣídì ṣídì kó palẹ̀ mọ́ bí orúkọ jésù ogun náà kó kú ogun náà kó kú ogun náà kó kú ogun náà kó kúrò ogun náà kó kúrò ogun náà kó kúrò ní orúkọ jésù ó tó gẹ́ bàbá ó tó gẹ́ o ti tó gẹ́ ó ti tó gẹ́ lókè ní orúkọ Jésù kí wọ́n wájú mi gbogbo tó ti dòkè wájú ẹ pàṣẹ kó parada ní orúkọ jésù kó kú ọ orúkọ jésù kó kú ọ àní orúkọ jésù ìwà àmúbọ ìkú ọ ní orúkọ jésù àmúbọ ìkú ọ ìwà àìsàn yìí ó yá kú ọ ọwọ́ àṣetì yìí dùà dùà lórúkọ jésù kristi olúwawẹ orúkọ jésù ìwà ìbànújẹ́ jìnnà sí ilé mi ìwà àṣetì jìnnà sí ọ̀nà mi látòní lọ bí orúkọ Jésù ẹjẹ́ ó jìnnà ẹjẹ́ ó jìnnà ẹjẹ́ ó jìnnà ẹjẹ́ ó jìnnà gbogbo tí ń yọ ayé ẹ lẹ́nu lọ́wọ́ ẹ palẹ̀ mọ́ àkókò ti tó àkókò ti tó ẹjẹ́ ó jìnnà sí ilé mi ẹjẹ́ ó jìnnà sí ọ̀nà mi ó yá ó yá ó yá ó màkó pradà kàtàkàtà.

ó ti dògẹ o Jésù jẹ́ kí ogun èṣù mi kó parẹ́ ó ti tó gẹ́ o Jésù ogun ọjọ́ pípẹ́ yìí ti tó gẹ́ o Jésù àrọ́mọbí yìí. òtítọ́ òpó gẹ̀wò Jésù jẹ́ kí owó ogun èṣù ilé mi kó parẹ́ oge gẹ̀wò Jésù gbogbo tó sọ ìrètí nù tó sọ sọnù mọ́ ọ gbogbo tí ò jẹ́ kí ayọ̀ yẹn kún mo ní nkan bayi. kò wọ́n mà dáa ṣùgbọ́n agbára tí òjò tọ̀ lọ́wọ́ ó ti tó gẹ́ o. fẹ́ rí mọ́. gbogbo oṣù yẹn ẹjọ́ tó gẹ́nu ayé mi ọlọ́run alààyè. jésù mi ìfẹ́ ogun àṣetì mọ́ ọlọ́run jẹ́ kí n ní fún mi ní ìsinmi tó ṣe rí fún mi láàárọ̀ yìí o ó ní ẹ wá sọ́dọ̀ mi èyí tí ń ṣiṣẹ́ olúwa kí ayé mi gba ìsinmi yìí èmi gba ìsinmi ọlọ́run láàárọ̀ yìí lórí ọmọ gbogbo tó ti ń gbàdúrà fún yẹn lórí ọkọ tó ń gbàdúrà fún yẹn ẹ jẹ́ ní ìsinmi bàbá ẹ bí orúkọ Jésù lórí ìwé ìgbélu yẹn fún mi ní ìsinmi bàbá mo dààmú tó ìlì màkọ́ ìlì màkọ́ pradà kàtàkàtà ẹnu omijé mi nù bàbá. ẹsẹ̀ gún mi di ẹ̀rí fún mi ó tó yìí ni ó tó gẹ́ láàárọ̀ yìí àìsàn fi ayé mi lẹ̀ ó tó gẹ́ láàárọ̀ yìí orúkọ Jésù ó tó gẹ́ Ọlọ́run lónìí ni kò fi òpin sí lónìí ni kò fi òpin sí mi lónìí kò fún mi ní tèmi àyìnbá kó ẹ̀yin ogun ọ̀run ẹ fi òpin sí ìyà ayé àwọn èèyàn yìí ìkàtà yàmà kó pàtà tèlébà ayé wọn ti jìyà tó ní orúkọ Jésù they have suffered let the doors open let the doors of miracle open in the name of Jesus oh makanda yàmà kàtú tètètètètètètè oh makanda limu kó tètè ọlọ́run mi bàbá bá mi wá rí o. Ọlọ́run. ohun téèyàn fi ń ná ìjà ayé ni ògo ohun téèyàn fi ń ná ọjà ayé òun ni ògo ògo èèyàn ní gbèyàn débi gíga láyé ọ̀tá náà mà ló fi ń gbà lọ́wọ́ ẹni kí ayé kéèyàn má rí nǹkan lò gbogbo ògo tí ayé gbà lọ pátápátá èyí tí ayé gbẹ́sẹ̀ lérí gbogbo ọ̀nà ṣèbí ìdílé ọmọ ọlọ́run ṣe kú. láti bá gbogbo iṣẹ́ yẹn jẹ́ lásán gbogbo iṣẹ́ yẹn dòfo pé kó o lè rógo rẹ lò gbogbo ògo tí ayé rì mọ́lẹ̀ torí pé ọlọ́run ò dán ọ bẹ́ẹ̀ mo pàṣẹ ní orúkọ jésù ògo rẹ kó padà wá àmín ṣàmìlọ́lá happy of your glory èyí tí ayé ti sọ sí omi ṣèbí ògo jésù lọ́rí ni ẹlọ́dún òun ó pa á. gbogbo tó bá lè pa ògo yìí kò lè rí nǹkan ṣe láyé mọ́ gbogbo ògo lórí ọmọ èyí ayé wò tí ń gbogbo ògo lórí ìrìn àjò rẹ tí ayé wò tí ń bàjà pé ìrìn àjò á gbè ọ́ pé ìrìn àjò á san ọ́ ń gbógun ti ìrìn àjò ìlì àmàkúlì màkú sàtáyàbà akẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí ó yẹ ẹ̀rí ògo lò rí ògo rẹ lò. rí ògo rẹ lò rí ògo rẹ lò ní orúkọ Jésù ògo láti ní ọkọ láyé ògo láti ní ọmọ ògo láti ṣàṣeyọrí ògo láti rí ìwé ìgbéluwà ó màkáìlì màsáìlà ògo ní ògo òrùn ògo ní ògo àtọ́ ní ògo òṣùpá ògo tiẹ̀ kó jáde kó jáde kó jáde. makata toli makobrada kadaba mẹsìndẹrẹ makumpẹrọ batukẹtẹlẹbọ ògo rẹ kó jáde agbẹdá ò ní gbé dámà ajínigbé ò jogo rẹ gbé má gbogbo èèyàn tó wọnú àdúrà ẹni bẹ̀rẹ̀ ẹni fẹẹ sá lọ wọn nígbà tí èèyàn bá sátọ Ọlọ́run tí yóò rí nǹkan kan ẹ e wá sọ fún mi níbo lè ha fẹ́ lọ. èmi bí bẹ́ẹ̀ mi tún yìí tí ìdán babaláwo wò ní bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè fún ọ. bóyá tí n bá tiẹ̀ lọ sí oníṣègùn bá tiẹ̀ ṣètùtù bóyá á da àwọn ẹlẹ́sìn ẹlẹ́sìn ìbílẹ̀ kó bá kankan jẹ́ náà o gbà míì tógun bá le jù tí ò bá múra dáadáa oríṣiríṣi láyé máa fi lọ̀yàn ẹ̀ ṣe tíra ilé náà ẹ tíra ilé náà ẹ tíra yẹ ẹjọ́ kàn sí pòrúurú náà gbà ọlọ́run àti mẹ́ta ṣe bẹ́ẹ̀ ọlọ́run àti dáríjì mi àbí báwo la ṣe fẹ́ ṣe báyìí àbí kí n gbàdúrà náà ọlọ́run understand ni o àní kógun ìtíṣẹ́ ni. Eh, ọlọ́run understand orúkọ bẹ́ẹ̀ yẹn láéláé kò lè understand ẹ̀ ó lè dáríjì ọ́ ṣùgbọ́n kò understand ẹ̀ ó ní olúwa lórí ohun gbogbo ó ní olúwa kò lè understand láéláé torí ògo ògo ẹ̀ kò lè bẹ́ẹ̀lì kankan pin kò lè bá pásítọ̀ kankan pin láyé kò lè bá bíṣọ̀bù kan pin ògo ó ti sọ pé ògo mi lèmi ò ní bẹ́ẹ̀lì kankan pin o òun ò sì ní fún ọlá òun fún ẹni ìmẹ̀jì kankan ó sọ fún wọn pé wọ́n ó dùn ó ní orúkọ Jésù mo gbàdúrà gbogbo ọwọ́ tó ronú ìkàtà ni mà kó bùrọ̀dá kàtà ẹni tó ní kó wá fẹ́ fọ ní sinmi ni ẹni tó ní kẹ wá sọ́dọ̀ mi ó fẹ́ gbé ó fẹ́ fọ ní ayọ̀ ni ohun tó jẹ́ tiẹ̀ lónìí níwájú Olúwa mo ní kí Olúwa kó gbélé yín lọ́wọ́ gbogbo agbára ti yọ ayé ẹni lẹ́nu níbi tí ọkàn ti ń pòrú ó mọ̀ káyìí outsider ah. níbi tí ayé ti ní kò sọ̀rọ̀ ìjínú níbi tí alágbàsọ pé kò sí ọ̀nà fún ọmọ èmi dúró ní orúkọ olúwa ọlọ́run Ísírẹ́lì ọba tó ní máa lọ lọ máa tú wọn lẹ̀ ní orúkọ Jésù ẹgbà ìtúsílẹ̀ ìkà dáadáa ó mà kó di àdá bó ṣe sọ yẹn ní orúkọ Jésù ẹ máa ìtúsílẹ̀ ó mà ká ilẹ̀ gbogbo okùn tí ayé ti dì ọ́ gbogbo ọwọ́ tó di ẹsẹ̀ rẹ mú ìkà dáàlì mà kó bùrọ̀ dáadáa ọwọ́ náà kó gbẹ Ilé rẹ kó jẹ́ ilẹ̀ ọlọ́rà kò ní di ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ rẹ kó di ilẹ̀ ọlọ́rà kò ní di ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ kó ṣí fún ọ ọ̀nà àbáyọ rẹ là ọwọ́ àṣẹ ti kú ònú ayé ní orúkọ Jésù ẹ̀rírí olúwa ìrètí rẹ ò ní bọ́ omi ìrètí rẹ ò ní bọ́ omi ọ̀pọ̀lọpọ̀ ló ń retí nǹkan kan àti má gbalé má gbalé tí má gbé kíní ìgbà yìí má gbé ìwé wọlé ìwé yẹn á jáde ẹ̀ máa lè ṣe báyìí fún ọmọ mi màá lè ṣe báyìí fún ọkọ mi tí n bá ríṣẹ́ yẹn tó bá fún mi kọ́ńtrátì yẹn ẹ̀ màá lè ṣe báyìí ìrètí ó retí nǹkan kan ni mo á pa ní àṣẹ lónìí ìrètí tó ń retí yẹn kò ní bọ́ sómi fún ọ ṣàmì dáadáa o gbogbo ibi tó ti retí olúwa pé tí bá gba báyìí tí bá gba báyìí tí bá kó sórí nǹkan báyìí tí bá ṣe nǹkan báyìí nǹkan báyìí jáde fún mi ìrètí ẹ̀yẹn gangan lórúkọ Jésù kò ní bọ́ omi tí àwọn ọmọ mi bá dàgbà wọ́n á tọ́jú mi wọ́n á mú ìyà mi kúrò torí pé mo ti ṣe fún wọn ó yẹ kán ṣe ìrètí kan nìyẹn o ní orúkọ Jésù kò ní bọ́ omi ní orúkọ Jésù kò ní di asán ìrètí rẹ ní gbogbo ọ̀nà tùfọ́wà tó bá ti fi Ọlọ́run kún bẹ̀ nǹkan tó lè tó lè jẹ́ kó bọ́ omi yàtọ̀ sí ọ̀tá nígbà tí yóò bá fi Ọlọ́run síbẹ̀ ó lè bọ́ omi o kò ṣe pé lọ́wọ́ ọ̀tá nìkan o nínú ìrètí ènìyàn tí Ọlọ́run ò bá ti sí ń bẹ̀ yàtọ̀ sípẹ́ kágbà pé ogun ọ̀tá mú yẹn kan ìrètí tí ọlọ́run ò ti sí ń bẹ̀ pé ọlọ́run mo fi gbẹ́kẹ̀lé ọlọ́run mo wojú ẹ̀ tí ò ti sí ọlọ́run bẹ́ẹ̀ ó lè bọ́ mi yàtọ̀ sí pé ọ̀tá once there is God in it ó sẹ ọtí ṣé mi lọ aládarí kan ìwọ ni bàbá ṣé mi máa parí ẹ ìwọ ni bàbá ṣé òun máa yanjú ẹ ìwọ ni bàbá ẹ ok no problem you have settled that side but tí ò bá ti sí ọlọ́run gbogbo ẹ̀ àòtì ah, kò sí nǹkan tó lè ṣe èmi ẹrọdù orò ó the city have built ọlọ́run sọ pé kí ló sọ ó the city have built ọlọ́run tún sọ léèké ó ní the city have built ah ó pé you need to go for a lesson you need to go for a lesson there's no there's no you have never had me to it that this is city that Lord has built through me ká ló sọ yẹn jáde ọlọ́run ò ní ràn sí kọ́ọ̀sì ọdún méje tó ràn ó lọ bá ẹranko jẹ pé ó wà gbọ́n gbà tó padà ó ní ọlọ́run ló ń jọba ní àwùjọ àwọn ènìyàn so he recognize God gbogbo ìrètí tí o bá ti sí ọlọ́run òfo ni o mo wá gbàdúrà níbi tí ìrètí rẹ wà gbogbo ìtí tó fi ọkàn sí pé ah ìyanu á ṣẹlẹ̀ fún ẹ pé jẹ́ ìrìn àjò ẹ jẹ́ kí n fi nàìjíríà lẹ̀ kí n lọ wá bí ìṣeré wá ẹ jẹ́ kí n wọlé ọkọ kínú mi dùn ẹ jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kí ayọ̀ mi kún jẹ́ káwọn ọmọ mi náà kán rógo mo dó níwájú olúwa ọlọ́run alààyè lónìí tá a jọ ń gbàdúrà níwájú rẹ̀ gbogbo ìrètí gbogbo pé ẹ̀mí ẹ̀pẹ́ ẹ̀mí tiẹ̀ náà gùn tó wàá sì rí ayọ̀ rẹ̀ gbogbo bí tó ti retí ìyanu pátápátá torí pé o ti fi ọ̀rọ̀ tiẹ̀ lọ ọlọ́run lónìí o sì ti bá sọ nípa ayé rẹ ní gbogbo ọ̀nà ní orúkọ jésù kó jásìrè àmín ìgbésókè ìgbédìde rẹ ní orúkọ Jésù kó bẹ̀rẹ̀ gbogbo ọkàn tó gbàdúrà láàárọ̀ yìí orí ẹ̀rí àánú ẹwọ tó gbó yẹn dání mọ̀ pé some people can still have it in your hand it's okay àìtó ni Ọlọ́run sọ fún kò la oyin ó ní kò la kò la oyin ó ní it's good for your body gbogbo èèyàn tó gbé dání mo pa ní àṣẹ kẹ́ ẹ máa dùn Ọlọ́run o kẹ́ ẹ máa dùn Ọlọ́run o kẹ́ ẹ máa dùn Ọlọ́run o ayé yìí kó máa dùn yẹn ìwọ tó gbéra don't worry it's okay lórúkọ mo ti lọ pa uh, uh, except the Lord told me to repeat it again hallelujah mo mọ̀ pé àwọn míì sì lè gbéra gbéra àmì bí wọ́n ṣe ń gbàdúrà gbà ẹ̀ lórúkọ Jésù ayé yìí kó máa dùn ẹ máa dùn ilé yìí kó máa dùn ilé rẹ ò ní dàrú ọ̀nà rẹ ò ní bàjẹ́ láàárọ̀ yìí ẹnìkan lẹ wá wá ẹ bá mi sọ jáde ta lẹ wá wá sọ jáde ẹnìkan lẹ wá wá ẹ sọ jáde ẹ sọ jáde ẹnìkan lẹ wá wá ẹ sọ jáde mo fẹ́ gbọ́ o ta ẹnìkan lẹ wá ta lẹ wá ẹnìkan ni ẹ à ẹnìkan mo fẹ́ lọ àwọn àdúrà yẹn mo ẹnìkan lọ ẹnìkan mo wá wá ya ya ya ya ya mi tí rí ní ẹ mi tí rí ta lẹ wá wá ẹnìkan lẹ wá wá ẹnìkan mi tí ẹyin tẹ̀lé táìpẹ táìpù náà kọ́ ẹnìkan lẹ wá wá ẹ mo ti ń gbọ́ ẹ máa sọ ẹnìkan ni ó yá yá yá yá kò lè ẹnìkan ní ẹnìkan lẹ wá wá ẹnìkan ní òun náà ní ṣe Jésù kò sì ní gbéra rẹ̀ pamọ́ tóró ju bẹ́ẹ̀ lọ kò sógun tẹ́ ẹ gbé wá tí agbára rẹ̀ ò sì ká kò sì sí ọwọ́ tí ò lè fọwọ́ kàn Jésù ọmọ Ọlọ́run alààyè wọ́n ti wọ́ ọ wá báyìí ìwọ Jésù wọ́n tọ̀ ọ wá lórí ogun gbogbo gbogbo àwọn tó wọ nígbà ayé rẹ gbà yẹn ó ní wọ́n fi ayọ̀ lọlé àwọn eléyìí náà mo fẹ́ kó fi ayọ̀ náà lọ mo fẹ́ kó ṣe bó ṣe máa ń ṣe ń jọ yẹn bíi ti gbà á nì mo fẹ́ kó tún ṣe é fún àwọn tó tọ̀ wá lórí gbogbo ó yẹ sọ fún Ọlọ́run pé ìwọ Jésù lórí ọmọ mi mo tọ̀ wá fún ó yẹ bẹ̀ sí sọ tó tọ̀ wá fún ó láwọn tó bá wá ẹ ó ní wọ́n á rí ẹ o ó sọ bẹ́ẹ̀ o ó láwọn tó bá wá ọ wá ó ní wọ́n á rí ẹ o bẹ̀ sí sọ fún Jésù mi tó ti wá wá ó sọ bẹ́ẹ̀ o kì í ṣèyàn tí ń parọ́ tí sì ń ṣèké ó láwọn tó bá wá ẹ wá ó ní wọ́n á rí ọ o ó ní wọ́n á rí ìwọ yìí ikananda roba kunda yeke toli maku bradakata le sondo brende kite le maku takada le prendo tokoto lima kopa báwọn náà ṣe mọ̀ pé wọ́n rí ọ fún ìfarahàn pé ogun ṣẹ́ pé ọ̀nà ńlá kan rí ọwọ́ rẹ kan rí ìṣẹ́gun rẹ ohun tó pè jáde yẹn kan rí agbára rẹ bẹ́ẹ̀ ìyanu kan ṣẹlẹ̀ kójú kó ti ọ̀tá ogun rẹ padà lẹ́yìn rẹ o rí mọ́ ẹnikẹ́ni tá a bínú ènìyàn ẹ̀dá ọlọ́run kan ètò tó pọ̀ tó fẹ́ gbé ogun dìde fún ọ ní orúkọ jésù àrígiṣẹ́ gidi o orí ara rẹ̀ fi ń gbé ní kàtóòdì màkàtà ẹni tó gbẹ́ kòtò ló máa jì í bẹ̀ ní orúkọ jésù ẹnikẹ́ni tá a bínú obìnrin tó ní àní à báwo lè lè fẹ́ ṣẹlẹ̀ nú ayé rẹ nù màkàtà kọ́lọ́run kó dojú tì í aláàánú rẹ kó pàdé ẹ̀ ọ̀nà kó là kó rọmọ bí kó rọmọ gbẹjọ kó rọkọ kí ayọ̀ yín kún kí ìyanu yín kó ṣẹlẹ̀ tí ọlọ́run bá ń pín ẹ̀rí kó pín fún ìwọ náà ìwọ náà kó rí tiẹ̀ gbà àkókò ògo tó lọ́rọ́gò rẹ lò lọ́rọ́gò rẹ lò lọ́rọ́gò rẹ lò bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín lórúkọ Jésù ayọ̀ ayọ̀ ni tèmi o ayọ̀ ayọ̀ ni tèmi ah o ayọ̀ o ayọ̀ ni tèmi sọ fún Ọlọ́run ayọ̀ ayọ̀ ni tèmi ah ayọ̀ ayọ̀ ni tèmi o o ayọ̀ o ayọ̀ ni tèmi egun ti ń lé ọ padà lẹ́yìn rẹ egun ti ń lé ọ padà lẹ́yìn rẹ egun ti ń lé ọ pa ayọ̀ ayọ̀ ni tèmi o bàbá ayọ̀ ayọ̀ ni tèmi nínú ọdún yìí o ayọ̀ o ayọ̀ ni tèmi kí aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya mo ní bẹ́ẹ̀ ni ó rí fún ọ ayọ̀ yóò jẹ́ tiẹ̀ inú adùn ayọ̀ rẹ̀ yóò sì kún lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name we pray amen I just want to say thank you to everyone that were here. Just with both in mind that the prayer continue tomorrow as regular time, you know, by God's grace. And I told you, keep that honey, which bad bèrè fún padà. Mo Kamalu, ká máa lò máa lò máa sọ̀rọ̀ àṣẹ jáde, ayọ̀ you tèmi o, ayọ̀ ní tèmi o, àṣeyọrí jẹ́ tèmi o, ọ̀rọ̀ àṣẹ ni, ọ̀rọ̀ àṣẹ ni, mo ní mo ti gbébè kan rí, tẹ́ni ẹ bá ti jí làárọ̀, lábẹ̀ sí so lámà pèdè lámà láàárọ̀ kò kí ló ń dún bí ta ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn, lọ sàn tó yẹ kó sàá. <laughs> bẹ́ẹ̀ ni orúkọ Jésù ni wọ́n ní ẹ̀yin yóò sì jẹ́ fún ọ ojú òní tì ọ́ bẹ́ẹ̀ ojú òní tì ọ́ ò ní sọ pé ah kẹ́yìn ojú òní tì ọ́ kọ́lẹ̀ ojú òní tì ọ́ bẹ́ẹ̀ ni mo sọ Olúwa sọ pé òkè lójú tàwọn tiẹ̀ wọ́n jẹ́ kí ìgbàgbọ́ rẹ dì mọ́ dáadáa kò ní já sí ìbànújẹ́ fún ọ ó jìnnà kò ní já fún ìbàdàn ò ah, ní rí ojú ò ní tì ọ́ àní ah, mo ní ojú ò ní tì ọ́ gbogbo ẹni tó ń béèrè fún lójú ó ti ojú ò ní tì wọ́ torí pé o ti fi olúwa ṣe bí ìsádi o ti wọnú ìsádi rẹ lọ o ti jókòó síbi ìsádi rẹ ààbò dájú fún ọ ọwọ́ agbára kàn ọ́ bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù god thank you for being here see you in the morning god bless you god bless you share god bless you bye bye.